Eh, nípa fídíò tí mo ṣe sí mo ní ìyà ló bẹ́ sí ìwà mọ́ ṣe gangan láfíríkà ní nàìjíríà ìyà ni kìí ṣe nǹkan méjì ìyà ìyà ẹnìkan náà ẹnìkan pè mí láti láti amẹ́ríkà ẹ mọ ẹ bá mi play fídíò ẹ fún wọn. ẹgbọn tó báwo lọ́dọ̀ yín ẹ wo ọlọ́run máa kó wa àdúrà yìí náà ni àdúrà yìí náà ni ẹyẹ tó pè yín tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àbí tó sẹ́ni mẹ́sẹ̀gì sí ẹ ti fún ní èsì tó yẹ òun ni kó máa máa lọ tó mẹ́sẹ̀gì yẹn gbọ́ kó máa lọ wo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ. jésù tí wọ́n kàn má gbélébú sílẹ̀ yorùbá sílẹ̀ aláwọ̀ dúdú wọn ti kàn má gbélébú ni. ànẹ́bí muhammadu wọn tó jagunjagun tó pọmọ tó pẹrú tó ponílé tó pàlejò sílẹ̀ ilé aláwọ̀ dúdú ló ti jagun ni àbáwọ̀ rẹ lóògùn jà ni. tí wọ́n wá fi kó rìlíjọ̀ yìí wá bá wa tí wọ́n wá fi kó wa sí oko ẹrú ló ń lọ báyìí. how long are we going to continue like this? táwa náà ò bá tún jáde ní nàìjíríà ni àdẹ̀ntúdà àbá jáde àti tí o bá tún ṣe social media tó jí kí gbogbo wọn kí nǹkan kan kí gbogbo nǹkan ẹ̀ kó fẹ̀ sójú ayé oko ẹrú yìí náà làwa náà ò bá wà oko ẹrú yìí náà nígbà tí mo kọ́kọ́ fi dé lóyìnbó ń bí báyìí ọ̀rẹ́ mi kẹ́mi dájọ́ ń gbélé ńgbà ni èmi ó jí lóru mọ kírun ní máa muslim dẹ̀lú ní máa sọ pé o kírun ní kírun máa ma ṣe wáàsí fún un òun náà máa ṣe wá sí fẹ́mi náà padà pé òun ò nígbàgbọ́ lérelé olóhùn ti ṣe nàìjíríà lórí mo bá nílùú òyìnbó ni olóhùn ti ṣe gbogbo rọ́bìsì tí mò ń ṣe yìí darí kò sí kankan bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe sport á pè mí wá ní tó bá fẹ́ ṣe sport màá mọ ọmọ tó máa lọ sí èyí tó ṣe yìí sport ni a tún máa jí kó yé mi pé bàbá òun àáfà gbogbo àwọn ẹ̀bùn òun àáfà ni òun máa ń sọ fún wọn pé rọ́bìsì náà ń ṣe ẹni iná ń kọ́ èmi náà padà wó pé ọ̀gbọ́ kùránì aṣọ kírun tẹ̀síbá ẹ̀mọ́ gbébì kan kì í ṣèbí mo ní ẹ báyájọ́ ti bá rówó owó sàrà kẹ́hìn fi pósì padà sí Saudi Arabia kí ló dé má sùn má bẹ̀rẹ̀ má dìde ẹ wo bi tí ilé aláwọ̀ dúdú wà lẹ́nu Saudi Arabia ẹ wo bi tó wà nínú ẹ̀wọ̀n yìí lọ Jerusalem ẹ tí wọ́n wà Europe America London China tá à ń pè ní bọ́gì bọ̀pẹ̀ ó lójú orílẹ̀-èdè tó lè bá tá à ń pè ní bọ́gì bọ̀pẹ̀ lẹ́nu yìí ó orílẹ̀-èdè ó continent tó lè bá China forí gbárí níbi níbi níbi níbi níbi support tí wọ́n fún the whole world níbi àṣeyọrí bọ́gibọ̀pẹ́ wọn àṣeyọrí àbájáde rìsọ́ọ̀tì wọn àwa táwa náà tún ní lọ́wọ́ àwa wá pàtí wọn rún ẹ wá wò níjọ́ wo ni Nàìjíríà fẹ́ Saudi Arabia tó ní Kùránì kò sí ohun tí wọ́n produce tí wúlò fàgbáyé lẹ́yìn Kùránì kò sí nǹkan míì tí wọ́n produce tí ń wúlò fún àgbáyé kò sí. Si lẹ́yìn kúránì tẹ́sbíù ó ti tán so àwọn èèyàn dẹ nígbàgbọ́ nílùú tí mo wáyé mọ́sálásí ti ń bẹ gan àwọn àwọn turkai àwọn turkeys àwọn náà kọ wọn wọn bí àwọn ọ̀dà kí wọ́n pè rán bẹ́ẹ̀ níjọ́ friday nìkan ó dẹ̀ mọ́ lọ mọ́sálásí so ibo làwa wá lọ àwa mọ́sálásí àti chọ́ọ̀chì ti ń bẹ nílẹ̀ nàìjíríà wa yẹn ó ju ilé gan lọ ó ju kọ́pìnì lọ ó ju ilé iṣẹ́ lọ òṣì àwa ń gbàdúrà sádùn àwọn ń ṣiṣẹ́ yìí àdúrà ò ṣiṣẹ́ ìpè ò ṣiṣẹ́ torí pé àdàdúrà tá à ń ṣe yìí àtàrà àṣẹ náà ti jẹnẹrétì ẹ̀ àṣẹ olúgbòhùn àtàrà ẹ̀ náà ti jẹnẹrétì gbogbo nǹkan àdúrà tá a lọ fi tá a lọ lo kìí ṣe kùránì ló ní àdúrà kìí ṣe báìbù ló ní àdúrà wọ́n jẹnẹrétì àdúrà látara àṣà yorùbá ni lára àṣẹ olúgbòhùn ni wọ́n ti lọ jẹnẹrétì ìpè àti àṣẹ àwa la ní wọ́n àjákè mọ́ wa lọ́wọ́ nítorí àwọn tó ní èyí tó ní religion méjèèjì wọ́n gbàdúrà church wà lẹ́gbẹ̀ẹ́ lèmi gbà mí wọ́n tì ní wọn ní lọ wọ́n tó ṣe láti jọ monday dijọ́ dijọ́ saturday dijọ́ friday tẹ́ rẹ ti dọ̀tí oúnjẹ tí ó ṣe ó ti tán yọ̀ọ̀ra ń jẹ sí nílé ó ṣe sọ ló pòun lọ church jọ sunday náà lo eight láì gba sálárì kankan so ìgbọràn ni wọ́n wá gbọ́ràn ọjọ́ kan èmi mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tí ọkọ̀ lóko tí jẹ́ ọ̀pẹ̀rẹ̀ tí ò ní borí lè jẹ gbogbo àwọn mọ́ṣáláṣí òsì mọ́ṣáláṣí òsì tọkọ yẹn chọ́ọ̀chì òsì orí burúkú tọkọ yẹn gbogbo ẹ̀ tábà ti níjọba gidi nàìjíríà gbogbo ẹ̀ la máa dàwó gbogbo ẹ̀ la máa dàwó gbogbo ẹ̀ kí ni sọ́pọ́ọ̀tì ti ń fùlù kí ni sọ́pọ́ọ̀tì tí mọ́ṣáláṣí àti chọ́ọ̀chì wọn fún nàìjíríà kí ni fún kí ẹkọ́nọ́mìkì wa táàsì wo ló ń san sílùú ẹ wá ń brainwash àwọn èèyàn àwọn tó jẹ́ ológun tó tẹ̀lé gbogbo wa fi unite ká béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba ẹ wá ń ta àwọn èèyàn jẹ kán lọ gbàdúrà kán lọ kándù pupa kán lọ gbàwẹ̀ kán yẹn nẹ́fìlà lóru wọn pàdé aláàánú aláàánú ọ̀hún dà ní kọ́ńtì tí ò sí àlejò ní kọ́ńtì tí ò sí àlejò mẹ́ ní kọ́ńtì tí ò sí tí ò sí kọ́ńtì ní kọ́ńtì tí ò síṣẹ́ níbo làánú gbogbo àwọn agbéra wa sògùn owó olòṣì ni wọ́n á ń gbólóṣì sògùn owó tálíkà wọn á gbé tálíkà sògùn owó orí burúkú wọn á ṣubú lólòsì bá ní agbára kan ẹ́ tí mo lẹ́nu fi pa gbogbo mọ́ṣáláṣí orí burúkú chọ́ọ̀chì orí burúkú tó ń kọ́ kalẹ̀ tó fi ń disturb orílẹ̀ wa yẹn kò ṣe nàìjíríà nìkan gbogbo ilẹ̀ adúláwọ̀ ni kí ló dé a ní títí wa instead ká fi ká fi find out báwo la ṣe fẹ́ lò ká fi tó náà fi gbé orílẹ̀ wa lárugẹ tó fi fi wá hàn ní gbogbo àgbáyé pé this is a black maid àṣeyẹ àwọn lé kọ́tọ̀ oníkọ́tọ̀ mú àwọn produce kọ́tọ̀ oníkọ́tọ̀ àwọn produce àṣà aláṣà how long are we going to continue like this? kò síná kò sómi kò sọ́nà àwọn èèyàn kàwé kò sí wọn ọkọ gbéyàwó sógun owó àwọn gbogbo religion méjèèjì lọ́dẹ̀ kò gbogbo violence yìí wá tá a bá tẹ̀ bá àwọn nǹkan yẹn láyé dáadáa a sì bá fírífírí àdẹ tó rí ìwò náà yóò bá fi ó lójú aláwo tẹ́lọ̀ bá tí ó sóògùn owó fún yín wọ́n yẹ wọ́n yẹ kádàrá yín wò ni wọ́n tó bá yẹ̀ mọ́ àyẹ̀ká yẹn mọ́ yín ni wọ́n ṣe fún yín bó là ń lọ ẹ̀yin àfa ẹ̀yin pásítọ̀ yẹn lẹ gbé gbogbo àwọn oògùn owó wá mùsùlùmù yín kírísítẹ́nì yín ló jẹ́ àmọ̀ pé wọ́n forí yẹn sògùn owó ẹ lè fi èèyàn jó oògùn jó dowó babaláwo mélòó wọn ti ká orí yẹn mọ́ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ká orí yẹn mọ́ lábẹ́kúta ọmọ àfa ni wọ́n ọmọ àfa ni wọ́n wọ́n lọ́n jó eré yẹn wọ́n mọ̀ á pe àwọn ewé yẹn lówó lórí ewé yorùbá ewé yorùbá ni ó ní báwọn bàbá wa ṣe ń lò gba àyè wọn wọn fi ń jó eré èèyàn kí ló ń ṣe wá àgbẹ̀ àṣà lásà wa fi ba generation to generation wa jẹ́ ọlọ́run ní jẹ́ parẹ́ o ọlọ́run ti bá wa dáàbò rẹ̀ bò